ẹ ṣe sùúrù ebe ń lè mi ra mọ́tò ìfábùrò mi jáyé. mo ní ìrọ̀kọ̀ fọ́fọ́ fẹ́ gbówó mi padà. olóyè olóyè jìn ti náà kí o. àbórí rẹ burú ni látòṣù mélòó. ọkọ ẹ̀tàn jọ lọ láti bí oṣù mẹ́ta dìbà tí ń sọ̀rọ̀ ó ní kò tí ì ríṣẹ́. bóyá wọn ò dẹ̀ tí ì ríṣẹ́ tó wù wọ́n ni. nítorí òun ṣe ń sìn lórí lè ṣe díútì ìyàwó gidi mọ́ nínú ilé. sórí gbogbo àwọn ọkùnrin tó wà ń ta yìí ikọ̀ ògbé kan ni wọ́n. tó bá ti lè lọ tó ti bá wọn ṣe ń tó fẹ́ ṣe tán àjọ ṣe ń bá ń bá sí. ìgbẹ́ bẹ́ẹ̀ pa jẹnẹrétọ̀ sáyẹn ẹ lè bìlífù pé mi ò kàn. báwo ni o ṣe máa wà nílùú òyìnbó tó máa fi mọ́tò ránṣẹ́ sí mi. jayé ọlá ló dùn tó yìí. kúrò wájú mi o kó sí nǹkan bí a ṣe ń gbé. <laughs> ọ̀rẹ́ mi. I am not happy. My marriage is crumbled. Gbogbo yóò wọ̀tẹ̀ láti bí síbẹ̀ yẹn. Bọ̀kọ́ tí mo sọ wọn ni pé kò wá ṣe ní tiẹ̀ wọ́n sọ ma gbọ́ pé ìyá ti ṣàfihàn mo àti lóyún fún ọ̀rọ̀ yìí. ṣebí wọ́n ní olùrànlọ́wọ́ ni ọkọ àtìyàwó jẹ́ fúnra wọn kí ló dé tó dá mi dá gbogbo bùkátà mi.